ẹ tún wo tìjọ amadíyà àwọn ẹlẹ́rìí èké tí wọ́n lérò pé Gulama Amadu mùsùlùmí ni bí àwọn náà ṣe ń làkàkà tó tí wọ́n náwó lọ́ra tí wọ́n náwó nára tó lórí irọ́ amadíyà wọn tí ọba já sí pé ọlọ́run lu àwọn onímọ̀ kan láti tú àṣírí wọn tayọ kẹ́nìkan tún máa ṣeyè méjì lórí rẹ̀ ọlọ́run ló mọ iye ni tí ọba ti bá Ahmadiyya lọ torí pé ní ti ètò Ahmadiyya wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́ o wọ́n gbà wo bọ́ o wọ́n létò o wọ́n ní ètò àmọ́ ajẹ́ kó yí ayé wípé ètò wọn kò yàtọ̀ fún ètò Christianity. e, e, e, e, àwọn méjèèjì ọjọ́ lọ́rùn ni ẹ̀ ń bá ti tẹ̀lé gula mahamadu ó ti tẹ̀lé òpùrọ̀ ó tẹ̀lé òpùrọ̀ tamadiya lọ báwọn ti sufi lọ báwọn àwọn ẹsẹ̀ kùkú ni gúrú àyèkélọ́kọ rẹ̀ ṣàfáwù ajibike ogunṣẹ́ síkírù ṣáàmà ṣáàdì àti búlálà àti kòbókò àwọn àwọn ẹsẹ̀ kúkú nù tí ìbá já sí pé ọlọ́run ọba fún ara rẹ̀ ó ń lo àwọn onímọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ àfáà súnà à ibi wọn náà mọ̀dé ó ti jẹ dé ààrẹ ń tọ́já sí pé ó ti lọ́dọ̀ síkírù rí kó tó wá bí tó ti jẹ́ mẹ́mbà síkírù ààrẹ tó ti jẹ́ mẹ́mbà jíbìkẹ́ ààrẹ tó jẹ́ mẹ́mbà ayédèrí àwọn nìyí lẹ́jọ́kọ yìí fúnra wọn lọ fún ayédè ní lẹ́tà letter of invitation to a public dialogue táyédè sọ pé no torí wọn ti mọ̀ pàṣírí ó tú àṣírí máa tú sí tí ìdáwà gẹ́sí pé ọlọ́run lu àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ọ̀bá tẹ̀lé èṣù èṣù ló pọ̀ nígboro èṣù ọ̀pọ̀ nígboro wọn ọ̀bá tẹ̀lé ṣù àmọ́ lọ́ ń lo àwọn onímọ̀ kọ̀ọ̀kan àwọn jàmá Ahmadiyya èmi àti wọn tún jọ lọ́rọ̀ lẹ́nu àárín ọ̀sẹ̀ yìí àwọn ń nìkan ní ẹnìkan o. kò mọ̀ pé mi ni mo wá ní èyí ti ṣe tí ẹ fi lè jáde kẹ́ ẹ lọ pàdé àbúrò ìmọ̀ ó ní sí àbúrò ìmọ̀ ó ní ṣe bí ọ̀kan náà àwọn tí Saudi ń gbowó fún ni ó ní sí ìmọ̀ pé one way traffic ni àwọn gbogbo àwọn tó bá ti lọ Saudi ti ń gbowó ń bẹ̀ one way traffic ni wọ́n wọn ò e fojú méjì wo nǹkan problem tí wọ́n ní nìyẹn so wọ́n ti tàbúrò ẹ̀ mọ́ àkàntì èwò wípé is a local champion àwọn ti wà ní international táwọn ó ní sẹ́mi ò wo convention àwọn táwọn ṣe ni tó ga sí pé báwọn ṣe ń ṣe nílùú òyìnbó ní gbogbo ọmọ nàìjíríà ń wò ó ní ta ló tún ṣe yẹn nínú àwọn jẹ̀mọ́ ọ̀nà tá a fi sọ pé gulama gulam amadu pé ẹni tọ́ bá ń yàn náà nìyẹn ah, mọ̀ sí o hmm. ó ní sọ ní àbúrò ẹ wọ́n ní ibi táwọn lọ jìnnà táwọn ibi táwọn lọ jìnnà bọ́n kábúrò ẹ máa dá wọn lọ́wọ́ là ń fira gbé ara páàkì gbẹ́gbẹ́ kan. Hmm. Ah, kọ̀mọ̀pá àbúrò ẹ mẹ́gàlè òun bá sọ̀rọ̀ kọ́ ma. ọgbọ̀n tí ma ní ẹ̀ mọ́ òkú ẹ̀ ń kó ọ̀ma. amadi yóò lè bọ́ ọ̀tà tì mí kò sí tí wọ́n pọ́n bí wọ́n pọ́n yóò lù kò sí tí wọ́n pọ́n ṣùgbọ́n the truth is this tí a bá ní ká wo ètò pé nínú àwọn ìjọ ẹlẹ́sìn tá a la rí tó practicalize ètò ní nàìjíríà yìí tamadiya ọba jẹ́ nọ́mbà one kakọga nọ́mbà two tí ìjọ amadiya ọba jẹ́ nọ́mbà one níbi kíyàn wà well organized tí ọba jẹ́ kò tẹ nọ́mbà one ni ó fẹ́ when you talk of schools wọ́n wà ahead others when you talk of hospitals wọ́n wà ahead others when you talk of financial aspects tí wọ́n ń ṣe fún àwọn individuals ah ọ̀gá ni wọ́n ọ̀gá ni wọ́n kí wọ́n rán ọmọ tí kò lówó tí ì lọ sùkúù kí wọ́n rán lọ ilé ẹ̀kọ́ kó di dókítọ̀ wọ́n gbìyànjú ẹni tó kọ́ṣẹ́ tí ò rówó ra irinṣẹ́ kẹ́ ń gbowó lákalẹ̀ fún wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn ọlọ́run wọn ọlọ́run o torí in as much tí ìgbàgbọ́ nú ọkàn wọn tó bá ti yapa sí ń tọ́lọ́wọ́n àtòjíṣẹ́ ẹ̀ sọ tó yapa ságbọ́yé àwọn sáláfù sọ́ọ́lì ọ̀rọ̀ wọn ó dàbí ọ̀rọ̀ ẹni tí tó kó hiv aids gonorrhea cancer gbogbo àìsàn yẹn eh, kidney problem ok heart problem ó wà nínú ó ń ṣe é ó wá jókòó síwájú mirror ó wá ń kun ojú ó ń tan lẹ́ẹ̀dì ó kun gbogbo eléyìí ní pupa wọ́n kò lè ń búlù wọ́n sì báyìí wọ́n yà lẹ́ẹ̀dì ọwọ́ gidi àmọ́ inú ti ta inú ẹ̀ ti bàjẹ́ àpẹẹrẹ amadíyànù kí n rí similitude mi ti mo fún wọn because when you are looking at them from outside all other Muslims are nothing all other muslims are nothing torí pé láàrin wa àwa tá a pera wa ní alùsùnà wọ̀nyí lẹ́ẹ̀tì máa gbẹ́ pé saudi kówó ńlá fáwọn kan a sì máa bi tí ń dánwò òun sí. ìjàmàdíyà ẹni yẹn sọ fún mi ó ní kí n wo programu tí àwọn sí yẹn ó ní àwọn èso àwọn ònáwó elépo ń tà wọ́n bẹ́ẹ̀ sì làwọn ọ̀nàwó Saudi ìkọ̀ọ̀kan àwọn ló contribute sí programu yẹn wọ́n adúrò owó tí wọ́n gbé kalẹ̀ fún MITV Child of Federation Nàìjíríà nìkan ká sọ country mi tí wọ́n sì máa rán programu yẹn live àbẹ́ programu ni lẹ́fírídé ọjọ́ mẹ́ta kan wọ́n ṣe ni life is money is money kò sí àlùsùnà kankan tó lè rọrùn program báyìí kò sí ìsálà ò lè rọ́ọ̀nù ẹ̀ ìsálà ló túbà well organized láàrin àwọn àlùsùn náà wọn ò lè rọ́ọ̀nù ẹ̀ ìjọ tí sálà ti ń ṣe prógámù wọn àti ìwò láìfù rè throughout the federation kò tí ì sí Ahmadiyya made that point wọ́n gba first class níbi ìyún ṣùgbọ́n oh God it is very very unfortunate for them very very unfortunate tí wọn bá tí ì yọ ọkùnrin ọkùnrin tó ń pè Ghulam Ahmad kí wọn yọ kúrò nínú sẹ̀mí ayé wọn gbogbo wàhálà tí wọ́n ń ṣe wọn ò lè jèrè rẹ̀ torí Ghulam Ahmad himself is not a Muslim it's just like Shehu Tijani náà tóun náà ṣe mùsùlùmí ẹni tí ó jẹ́ mùsùlùmí á fi kùránì á fi àdíìsì láàfin yan alákà ń sọ fún mi ẹ padà gbọ́ alákatọ́ fún mi pé ànábì délé ìlú kan gbogbo àwọn tó bá ti pẹ̀lú mùsùlùmí ànábì ní ká máa kọ́ ọkọ wọn lẹ̀ he recognized them as muslims ah níbo ni ìhun ti ṣẹlẹ̀ sànàbì ọwọ́ adigun pé máa ń kọ rẹ́gísítà wọn lẹ̀ yàrá ṣe ń gbẹ̀mí lẹ́nu ẹ mọ ń sọ́là sọ̀lá tàná ẹ wà ẹ ọmọdé sìkà wá ní mọ ń sọ́là sọ̀lá tàná wà kíní kan ọ̀sàmù wa wà sọ́ọ̀mọ̀ sí yàámọ̀ náà ẹni tó bá kírun tá à kí tó sì gbàwẹ̀ tá à gbà fàáwà mùsùlùmùn ah it's a general statement if at all that is singaba sọ yìí o torí pàdé yìí sọ yìí pé whenever you see somebody coming to a mosque be a witness that he is a muslim tó bá ti rí ẹnikẹ́ni tó ń wá sí mọ́ṣáláṣí jẹ́rìí pé mùsùlùmí ni bẹ́ẹ̀ ni it's not it's not for granted pé it's a muslim ṣé wọ́n mọ̀ pé kírísítẹ́nì ó lè fẹ́ ṣíwáṣùtà kó sì mọ́ darapọ̀ mọ́ wa láti wá kírun kódà ìbáwọn kan ní ń gbé bọ́ǹbù mọ́ra káàkiri nísìn kí ni wọ́n ń kílẹ̀mù are they not claiming Islam definitely I need láti redefine who is a muslim kìí ṣe pé ó ti wà ọtọmátìkì pé when you offer salat you are a muslim kìí ṣe pé ó ti wà ọtọmátìkì pé tó bá ti lọ fún hajj ó ti jẹ́ mùsùlùmí no o gbọ́dọ̀ understand ìjẹ́ mùsùlùmí lórí pé wàá ṣe nǹkan tí ó sọ̀yàn di mùsùlùmí. So at the same time wàá jìnnà sí ní tí máa ba islam jẹ́ that is definition of a muslim wàá ṣe nǹkan tí máa sọ̀yàn di kíni mùsùlùmí bí irun kíkí bí ààrẹ gbígbà ìtọ́rẹ àánú àti gbogbo ẹ̀ bá ń lọ àbí ṣebí wọ́n bá níbi léèrè pé hayuli islam khairun islam olólóore jù ẹgbọ́n tánà bí ó sọ kọ̀dákọ̀ ọ̀run kọ̀dákọ̀ àwẹ̀ ó ní ìtìhámù tọ̀hám ìmọ̀ fúnyàn ló ń jẹjẹ ni the best Islam how can that be the best Islam can that be better than Salat or Siyam or Hajj therefore ó ní understanding tàdánù fi sọ̀rọ̀ yẹn kọ́wá nígbà rẹ̀ bí sọ pé ká máa bọ́ ọ̀yàn ni the best Islam wọ́n máa ń pè ń wo wọ́n ń gbàwẹ̀ ọ̀gbàwẹ̀ ó ní i am on the best Islam that you cannot do èmi máa ń bọ́ àwọn èèyàn ilé mi wọ́n ti máa ń jọ ń yà àárọ̀ àtọ̀sán àtẹ̀lé àti alẹ́ i'm doing the best Islam ǹjẹ́ yẹn lè jẹ́ the best Islam bí sànẹ́bì tó sọ yẹn sí òkè òkú sí ọ̀gbàwẹ̀ kú sórí pé o ti sì gbọ́ àbí níbò míì ànábì sọ pé àlè muslim mọ̀nsẹ́lìmọ̀lì muslimun mìíyẹ́dìhí wọ́lísànìhì mìíyẹ́dìhí wọ́lísànìhì ànábì sọ yìí pé mùsùlùmí lẹ́ni táwọn èèyàn là táwọn mùsùlùmí là kúrò níbi aburú ahọ́n rẹ̀ àti ọwọ́ rẹ̀ that is a muslim you cannot tell us wípé since tó o ti fi ẹnu rẹ̀ bá ti èèyàn jẹ́ tó o sì ti fi ọwọ́ rẹ̀ fa bẹ́ẹ̀ nìkan you are a muslim no no anabi ń sọ those those other attributes tá a máa rí lára mùsùlùmí ni don't you know wípé islam ní pílà ni sóun kan náà kan ló sọ pé búniyàlì islam ala khamsin where are your pillars ànábì tó sọ pé the best Islam is feeding and a Muslim is, a, eh, is somebody who hurts nobody with his tongue and his hand the same person náà ló sọ wá sọ pé buniyal islamu ala khamsin Islam was founded on five pillars where are your pillars so onífẹ́rẹ́mù lé ah, oníwíńdò lé onílẹ̀kùn lé oní ògiri lé but no pillars kò sí five pillars níbẹ̀ báwo nílé yẹn ṣe fẹ́ jẹ́lé gbogbo tó kójọ wọ̀nyẹn they are rubbish ọkàn débẹ̀ níjọ́ kan lòní bá ń bẹ̀ mọ̀ ọ̀rọ̀ máa wá káàkiri débi pé ọ̀fẹ́ wu abẹ́ àtẹlẹsẹ̀ rẹ pé níbo ni ògiri ilé mi bọ́ síná tó ti bọ́ sábẹ́ àtẹlẹsẹ̀ mi ni. You first establish the pillars. You now put other structures like ceiling, like wall, like windows, like doors, like burglaries kó tó a máa kó àwọn nǹkan ẹ̀ṣọ́ àwọn nǹkan ọ̀ṣọ́ sínú ẹ̀ like tv like radio internet bin that is the analysis internet bin sọ nìyẹn kìí pé kò wá máa bọ́ọ̀yàn kò ní yà on the best system. kìí pé kò mọ́ kò mọ́ síyàn sùtà kò wá ní yà you are Muslim no. àbútọ́líbì ọbọ̀ ọ̀yàn kù ni kìí sì fẹ́ kí nìrẹ́ ọkàn yàn wọn ò lè máa dáàpọ̀ àwọn tí máa bà tèèyàn jẹ́ ní pre-era pre-islamic era kí wọ́n dáàpọ̀ àbútọ́líbì mọ́ is then ṣé mùsùlùmí sí wa ni kìí ṣe mùsùlùmí nítorí náà àmọ́ nítorí pé o ti bọ́ sínú òrí amadíyà Eh? ló fi kà yẹn kún nǹkan bàbàrà so ètò tẹ́ ẹ nìyẹn is a minor is a minor in tó jẹ́ major òun ni nǹkan tí ìsìláàmù tó gbé ìsìláàmù ró gangan àti nǹkan tí ó lè wó òpó ìsìláàmù yín lọ́wọ́ nínú tó wá lè wó òpó mọ́yìn lọ́wọ́ lẹ́tì default you are a defaulter ibi tẹ́tì default nìyẹn Ghulam Ahmad is not a Muslim ọkàn kílìm kó ìdáná bí ọlọ́run ni ó sì lọ́lọ́run bó ń sọ̀rọ̀ ó tún bá sọ pọ́lọ́n sọ fún un pé òun ò sí lórí òdodo kò parí bí lẹ́yìn ìgbà tó ló sọ pọ́lọ́n bó sọ̀rọ̀ tán òun fúnra wa ẹ̀ka náà ló tún wá ní ọlọ́run sọ fún òun pé ìnáka lásìtà alàlẹ́hàkì ẹ lọ bí mùsùlù ẹ̀rí ń gbẹ́lẹ́ digbí léèrè tó lóun ọ lọ kà á ọ̀wọ́n àfún alábọ̀ a kèké padà wádò ní olónìí ṣé ní tí ọ̀gá wọn ti mẹ́yìn ìran lè bọ́ ọ̀tá nù kí ni wọ́n ìpọ́nrán bébà fún wa tẹ́síkírọ̀ kí ni wọ́n fi dìfẹ́ǹdì ẹ̀ fún wa alistifta kí ni wọ́n dìfẹ́ǹdì ẹ̀ fún wa alikutuba ilẹ̀ àmìyà kí ni wọ́n dìfẹ́ǹdì ẹ̀ fún wa. ẹ̀yin ò ṣe kó àwọn tí à ń sórí igbá káwọn yẹn máa rà ẹ̀ ṣe kó sórí igbá ẹ̀ mọ́ta àwọn èèyàn jẹ́ máa o so nítorí náà aláìmọ̀kan ó ṣeé ṣe kó ka kankan ní Qur'an tàbí inú hadisi kó fẹ́ fún ní nǹkan kankan nú ẹ̀mí ẹ̀ mọ́ dìvẹ́lọ́pù pírọ́blẹ́mù o tètè lọ sọ́dọ̀ àfáà rẹ ní o tó bá ga sí pé òru ló jí ló ka nǹkan náà ló fẹ́ fọ́n pírọ́blẹ́mù tètè yá tẹ́sì àfáà ẹnu mẹ́sẹ̀gì pé kò sáàsọ ẹ dákun o kuran báyìí vasi báyìí mo kà á mò ń nífura mọ̀ pé wọ́n fẹ́ tako àyà kan báyìí tàbí wọ́n fẹ́ tako hadisi báyìí ẹ dákun báwo ló ṣe jẹ́ kò sì àṣàdúrà kò sùn kò mọ̀ go further mọ̀ kẹ́ ní ti mọ̀ fi ilẹ̀ báwọn torí you continue to encounter another problem tí ó jura káyìí rẹ lọ so àáfàá ló sì padà sí kí ni yóò ṣe àlàyé fún ọ níwọ̀n àgbà tó bá ti já sí pé àáfàá tó mú láàfáà àáfàá gan-an ni yóò ṣe àlàyé nítorí olójú ọ máa ṣe fún ọ. tíyẹn bàbá gálá ìmọ̀ kan ìṣẹ̀dá kó wá jẹ́ mọ̀pútẹ́dẹ̀ òfin dín mọ̀pútẹ́dẹ̀ òfin dín olùdá ìdákúdà lẹ́nu ẹ̀sìn wà á mọ̀lẹ̀ ìpìtẹ́dá òfin dín ní ti dídá ìdákúdà sílẹ̀ nú ẹ̀sìn fakọ̀dí káàna láhùnà sí ibùlẹ̀ asad fi hádà díà alibatil ó ṣeéṣe kọ́gá sí pé nítorí ìjẹwìrì irú ìpín tó máa kan asadun kìnìún nígbà tóun àti ajá ológìnní tẹ́ máa jọ lọ sóko ọdẹ ṣe pé tí lion àti ajá àti ológìnní tẹ́ máa jọ lọ dọdẹ tẹ́wọ́ wọn ba ẹran ìpín wo lẹ̀ ń retí pé kìnìún máa múná. ẹ́ irú wọn ni irú àwọn àbíbù lágége ìpín asadun ni wọ́n mú níbi etí takò ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ayé ń wá ẹni tí ó ayé ń wá ẹni tí ó pè rẹ̀ mùsùlùmí tí ó sì tako Islam yóò sì máa rí owó ń bẹ̀ owó tó bá wá wọlé ń bẹ̀ èyí tó bá pọ̀ jù nú owó òun ohun tó ń sọ̀rọ̀ òun àkáǹtì ẹ̀ ní lọ ìlò tí wọ́n logun la máa mọ́dùn nù. You are a Muslim. We want you, we want you to destroy Islam in the name of Islam system tí wọ́n lò fún Gbola Amamadu nù go and destroy them in the name of Islam system tí wọ́n lò nù system náà ni wọ́n lò fún Shehu Tijani you are a Muslim before yes this is a contract a life contract go and destroy them in the name of Islam sẹ́mi pé sí gulamadu tó bá sọ pé orúkọ ẹ̀sìn tòun gangan ó nìyí òun yìí ṣe mùsùlùmí sẹ́mi pé gúrú ńgbà tó dé tí ó pe ara ẹ̀ ní mùsùlùmí tó pe rẹ̀ ní ọlọ́run kan àwọn tó fẹ́ máa sìn wọ́n ń lọ bá a wọn ò sì pera wọn mùsùlùmí hmm. ṣùgbọ́n àwọn ogun la wọ̀nyí àwọn ṣé ò Tìjàní àwọn ṣéun níyàásì àwọn bàbá búlálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ̀nyí wọ́n ń pera wọn ní mùsùlùmí ni wọ́n fi ń rí ọṣẹ́ sí àwa mùsùlùmí wọ́n á ní irùngbọ̀n so ti ráwòrán gula mamadu rí ó ní irùngbọ̀n tọ́ pé irùngbọ̀n lọ́ba ń wá ó ní ìgbọ́ tó sì mọ ládàá láwàní ó máa ń wé láwàní yáà láwàní ẹ̀ bíi ṣóńṣó báyìí eléyìí tí gbogbo àwọn ọmọ àwọn àwọn buddhist àwọn olóòṣà buddha tí ẹ máa tí ẹ máa wé nílùú wọn ǹgó ti so tọ́ba sì ń gbá pé síyàn ọmọ kùránì kà ọmọ kùránì kà kò bá rí bí ọmọ kùránì kà ìsìnmọ kùránì kà rèé kò sọ yẹn di mùsùlùmí ní amẹ́ríkà àwọn òyìnbó tí wọn ò ṣẹ̀sìn kankan rárá wọ́n ń lọ sí yunifásitì láti sọ́dí quran láti sọ́dí àdìsí kí wọ́n kàn máa fi ṣe lecturing gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn kò parí bí ṣe pé Ghulam Ahmadu ọmọ kurani ọmọ àdìsí wọn ò ní mùjárádù pé èèyàn lè ka kurani ó lè ka àdìsí lọ́sọ̀yàn di mùsùlùmí láì lóhun tí ń bẹ nínú. No Quran àti hadisi there was a time ní Queen of Apostles níbẹ̀ yẹn tí wọ́n sọ fún wa wípé kọ̀ǹvàtì kan ní ń kọ́ wọn ní IRK pé mùsùlùmí tẹ́lẹ̀ obìnrin ni ó wá di Christian in tó sì lọ fún ní college ó ní religious study so by fatu pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí ni wọ́n wá ń tẹ́kì islamic religious knowledge nígbà tó wá convert náà òun yìí kan náà ló tún wá ń kọ́ wọn lọ ẹ dákun what are you expecting from such teacher? ǹjẹ́ àwọn ọmọ tó máa kọ́ ǹjẹ́ wọ́n lè jẹ́ mùsùlùmí láyé rẹ̀ rí òun fún ẹ ti convert into Christianity wọn ò sì gba subject islamic study kúrò lọ́wọ́ rẹ̀ tó bá wá dé kíláàsì tó fẹ́ kọ́ wọn ní suratul ikhlas how how do you think ó máa kọ́ àwọn ọmọ yẹn bó bá ṣe kọ́ wọn tán as required by the syllabus ni ó sọ fún wọn pé sórí súra yìí èmi náà mọ̀ bẹ́ẹ̀ bí mo ṣe kọ́ yìí ni but kò kò má lò mọ́ ní ìsìn torí pé ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́ ní gbẹ́ǹta báyìí but n bá bí ọ lè inú ìdánwò pé kọ kúlúwà láò lẹ̀ kọ́ lẹ̀ o kò fi gba máàkì o ẹ dákun ṣé o ti bá yà á ń jẹ́ kí wọ́n á sọ pé irú tíṣà bá mùsùlùmí ni àpẹẹrẹ àwọn gulama mọ́dùnú àpẹẹrẹ wọn nìyẹn so ọgbọ́dọ̀ mọ kí ni Islam tá a sì ní ó jẹ́ mùsùlùmí tíyẹn bá wá lọ ọmọ kéwù tọ́wá ti torí pọ́ fẹ́ dá ìdákùdà lẹ̀ tọ́wá ń tako àdìsògìsì ọlọ́run lọ́nà òdì nítorí ìpín ìpín kìnìún tó máa rí gbàǹbẹ̀ ni dhalika anna da'a anna da'aba alal bid'a huwa atamassuku binususu shar'iyya wa tarik nususu ukhra ìyẹn ni pé ìṣesí àwọn oníbídíà ìṣesí wọn da'abuhum ìṣesí àwọn tó bá ti jọ oníbídíà ó ní lílo apá kan àwọn ọ̀rọ̀ sharia islam àti gbígbé apá kan àwọn ọ̀rọ̀ sharia islam jù sílẹ̀ wọ́n á lo àyà kan wọn ò ní lo àyà míì mo ní ètí ṣe gula mamadu tí ó fi sọ pé ọlọ́run fi èdè mẹ́fà rán oníṣẹ́ ah! ó ní àfa ó lè sílẹ̀ mọ́ kéwú mo ní bẹ́ẹ̀ ni bá tiẹ̀ mọ́ kéwú àmọ́ tó yí olódà ó ní mọ́ gbọ́ ó sábà pọ̀ mọ́ ọba alágbára ni kò sì sí nǹkan tí ò lè ṣe mo ní bẹ́ẹ̀ ni àmọ́ kìí ṣèṣe kù ṣe ok ó ní lábẹ́ bẹ́ẹ̀ ó ní ìyẹn ogun lámàmọ́dù yẹn ó ní lóòrù ọjọ́ kan náà lọ́lọ́run fún un ní ọ̀dàpọ̀ iye ẹgbẹgbẹ̀rún fọkàbúlárì sàlárúbáwá tọ́lọ́run kú sí lágbárí ó ní sọ bó sì fẹ́ lọ sí yídì báyìí tó gbèsè bọ́ta ní àwọn kinní yẹn ló bá sọ̀kalẹ̀ sí ní ọpọlọ ó sọ̀kalẹ̀ sí ní ọpọlọ ó ní ní tó fi kọ àlékútúbà ilẹ̀ àmíyà nìyẹn ah eléyìí ga o wọn sì sọmọ lárúbáwá ó ní rárá o ó ní òríjínálè persian ni wọn wọn wá migrate wá sí India ní Kurdian village so wọn mọ èdè Paris èdè persian and by virtue pé wọn ti migrate wá sí India èdè ìlú wọn ti di èdè Urdu so ó mọ èdè méjì so ó ní bọ̀tí lábáwá yẹn o ó ní mérekù ni ó ní lálẹ́ ọjọ́ kan náà báyìí ní gbogbo lábáwá alẹ́ ayé yìí ló bọ́ sínú ní inú ọpọlọ rẹ̀ ẹ́ mo ní mò ń wá ṣe o mo ní bọ̀t àyà kan bẹnu swatu Ibrahim ni tó takú gbogbo ntẹ̀ ń wí mo ní ọlọ́run ní àrùn ògìṣẹ́ kan ń ṣẹ́ àfi pẹ̀lú èdè ìjọ rẹ̀ ó ní ìgbọ́yé ni ó lédè ìjọ rẹ̀ ń bẹ̀ yẹn ó ní ó ní irú àwa nàìjíríà nìsín ó ní ara àjọ ìdàwà náà ẹ̀ẹ́n mo ní so nkùlá má dùgbò yorùbá ó ní wọn sọ báwọn o you see wọ́n fẹ́ lu àyà pé ọlọ́run ọba kò sí tí ò lè ṣe wọ́n fẹ́ ju àyà pé ọlọ́run òrógìṣẹ́ kan ń ṣẹ́rí àfi pẹ̀lú èdè ìjọ rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rù jùlẹ̀ ìṣesí àwọn bídíà nù. ọ̀nù láti lo gbogbo kùránì papọ̀ ni ó ti ní bó ṣe lò papọ̀ ṣùgbọ́n when you are now trying to apply one to ignore other you are alubidia system àwọn alubidia nìyẹn wọ́n á lu àyà kan wọ́n á fi omi sílẹ̀ wọ́n á lu àyà kan ọ̀dà sufi náà tẹ bá ní lílífàtì tẹ̀ ń yóò mọ̀ dáa wọ́n ní ọlọ́run tó ní nà lọ́ha wà màláìkátà alànàbí yìí ọ̀dà tó ń pàṣẹ ká sàṣàlátù fún ànábì níbo láti wá rí àṣàlátù ọ̀hún ṣe bọ́lọ̀ ń gan sọ pé làkọ́dé kánà làkún fírọ̀ sùúrù láì ó súwà tó ní àṣàlátù yọ̀ọ̀rùn lónìí àlóyún àlóyún èyí tó ní ká sàṣàlátù ìlà máa lò ṣé tá bá fẹ́ sàṣàlátù ṣáṣe ò sí wá pé whatever you want to do let your prophet be a role model ṣé kò ti sáyà tó sọ pé ohunkóhun tó bá fẹ́ ṣe jẹ́ kí ànábì rẹ jẹ́ ó jẹ́ àwòkọ́ṣe fún ọ ni so ìṣesí àwọn oníbídíà nìyẹn wọ́n á lu abala kan wọ́n á pa abala kan tì tàbí àwọn àlàlẹ̀ àkọlé tàríìfù màánáà ìlà màáyìrì òkúrọ̀ tàbí at least kí wọ́n yí ìtumọ̀ ẹ̀ sódì. So kí wọ́n yí lọ sí orí àwọn mahayir àwọn àwọn òṣùwọ̀n kan àwọn òṣùwọ̀n míì fásidà àwọn òṣùwọ̀n burúkú kan tùwáàfikù àwáhùn tí ó máa ṣíwẹ́kù sí ìfẹ́ inú wọn wàbìdí àtìhìn tí ó máa ṣíwẹ́kù sí bíbí àwọn kí ni irú àwọn òṣùwọ̀n bẹ́ẹ̀ ó ní bíi kí oníṣúfì kẹ́ ẹ bá sọ̀rọ̀ irú ṣéwù mọ́níyà Ibrahim oníyà àbúrò ìmọ̀ àbúrò ìmọ̀ gbogbo ohun tó ń sọ èkó lè yí ọ àti ní ìwọ kì sara wa so ńgbà tó bá kọ́kọ́ wọnú wa òwà wa mọ ti ń gẹ́ bá tì ní that is mìíyàrú àkàr òṣùwọ̀n mi nìyẹn níbo ló ti gẹ́ẹ̀tì that bàtìní elimu ti gẹ́ẹ̀tì yẹn gbogbo ohun táwọn ẹbí mú wa ó o tún ń pè mí lọ sí bí òṣùwọ̀n míì àlìfáàsìdà òṣùwọ̀n burúkú ẹlẹ́tì tùwá àfikún àwa o èyí tó ṣe wẹ́kú sí ìfẹ́ inú rẹ̀ wọ́n bídíà àtàwò àti bídíà rẹ̀ ìṣesí àwọn bídíà nìyẹn ìsì ni ó máa mú àwọn ọ̀rọ̀ wá tí ó mọ̀ ní àkòléyé yín àfi tẹ́ ẹ bá tó dára wa ah, ah, èyí ti rí tí kò fi lè yé mi ọ̀n tìgbà tí má tó dára yín can't you explain ṣé kùrọ̀ àwọn ti ṣàlàyé ara ẹ ni sádìsì náà ṣàlàyé kùránì ni ó sì wá di pé ọ̀ǹtìgbà tí má tó dára yín ni màá tó mọ fàkúlù àábìdìn àwòsáàjìdìn lè gẹ́rì láhìfì zọ́ọ̀hìn fàmà sàjàdà wàlà àbìdà ìlàlélà ìtàhálà lè ànàhù huwa fi fìtìlíkàlì àlìbàs. how can you now tell me pé ṣéwù kan sọ pé tí ti rí anybody tó ń sìn kankankan tàbí ń jọ́sìn fún kankankan tí mo fojú di báyìí pé this guy is worshiping Jesus ó kúnlẹ̀ ṣé ẹ ti rí Jésù tó wọ kóòtù ẹ ti rí ah èmi ti rí ó de súùtì pa ni Jésù Kristi ó ti wọ súùtì báyìí ó ti wọ súùtì báyìí ó ń bẹ lórí Facebook mi ó de kóòtù ni ó ti yé wọ́n ti ti gbé bọ́ọ̀tà báyìí ọjọ́ jésù gangan jésù tí ó ń gbé tàti mọ̀tẹ́tẹ̀lẹ́ òun náà ni ó wọ́n á lọ gbé kóòtù sí lọ́rùn wọ́n wá dìbì alákọ̀wé <laughs> ọ̀rọ̀ ọjọ́ mi nù fáwọn tí wọn. ẹni tá a rí ti ń forí balẹ̀ fún nǹkan mi báyìí tí ń gọ́sìn fún nǹkan mi báyìí tá a rí báyìí tí gbogbo wa rí ṣé ó ti dání wá sọ pé kì í ṣe kínní ló ń sìn o kì í ṣe tó ń wó ìgàgà ló ń sìn o ọlọ́run Allah ló ń sìn nítorí pé Allah òun ló bọ́ sínú pákéjì yìí òun ló da páálí ìbòra kẹ́nìkan wá sọ fún mi pé irú ọ̀rọ̀ yẹn èmi ò lè understand díẹ̀ àfìgbà tí n bá tó gbà pé gbogbo tẹ́ ẹ bá ti wí ní ìmọ̀ tẹ̀lé ìbá àjẹrọ ìbá àjòdodo ọ̀nà tìgbà tí n bá tó tètè hot tí n bá tó múlẹ̀ pẹ̀lú yín ah definitely ẹ̀ ṣe kúre ẹ̀ ṣe kúre ọlọ́run tó sọ pọ́kàn lòun tó sì ní kò sí tọ́jọ́ òun tó lóun gbẹ lókè sánmà keje yóò ṣe tún wáá dípò ní wàá wá láwòrán Ṣàngó àwòrán Ọya àwòrán Ògún àwòrán Ọ̀ṣun wáì so wọ́n á chẹ́ǹgì ọ̀rọ̀ wọ́n á mọ̀rọ̀ wá láti fẹ́ lo píríncípù míì píríncípù tó ga sí pé kò ní sí bákìn fún nínú Quran àti nínú hadisi nípasẹ̀ báyìí fàhákọ̀ aléhìm kọ́wùlùhù tààlà ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá tó sọ yóò wá ṣẹlẹ̀ wọn lórí kí ni ọ̀rọ̀ náà ọlọ́run ní nínú suratul hajj Quran twenty two verse eight dé ten ọlọ́run ní wàmínà náà sì. Si man yujadilu fillahi bighayri ilmin ó wà nínú àwọn ènìyàn man yujadilu fillahi ẹni tí ń sọ̀rọ̀ àríyànjiyàn ìfọ̀rọ̀wérọ̀ nípa Allah bighayri ilmin láìsí ní ìmọ̀ àlùkùránì wàláhùdán kò sì ní súnà níbi lọ́wọ́ kì sọ súnà wàlá kitabim munirin kò tó wá ní tíà kankan tá màá fà á fi ṣàlàyé kùránì àtàdísì lọ́wọ́ kò ní òun náà làáfà ara rẹ̀ kò fẹ́ gba Buhari wọ́n.